implication ntó ń sọ bó ṣe wúwo tó kó lè bá a sì padà àwọn ọrùn kan báyìí ó pọ̀ tó jẹ́ pé àwọn èèyàn rò pé àwọn fi ń ṣe ẹ̀fẹ̀ ni tó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ọba kò ṣeé fi ṣẹ̀fẹ̀ kéèyàn má bàa sórí ibú ọlọ́mọdé àsórí ibú á tìrìtì ọ̀rọ̀ nípa inṣàlá kádàrá náà yìí tí khairi wa sharri yìí àti imanu bil akhirah. ìgbàgbọ́ nínú ọjọ́ ọ̀gbẹ̀yìn àtọjọ́ ẹ̀sán tọ́lọ́run ọba ó gbogbo wa dìde kí ló túmọ̀ sí kí làwọn májẹ̀mú rẹ̀ tọrọ gọ̀ọ̀rọ̀ gan máa ń sọ nísìnyí pé ẹ Ọ̀rúnmìlà ṣé wọ́n lọ bọ ni bí ìwà tó yẹ gbọ́n lọ pé ah ọ lọ bọ̀ rí ìwọ́n mọ̀ Ah, kì í ṣèṣin ló ti bẹ̀rẹ̀ wípé ìgbésẹ̀ ayé wa ń bì á jẹun àmú àdẹ̀kù ni kò sí nǹkan kan kò sí ìjídìde láti wá rojọ́ kankan kì í ṣèṣin ló ti bẹ̀rẹ̀ ó ti wà láyé tọ́lọ́wọ́n bá ti dá wọn lóhùn ẹgbẹ́ bóòlì ọlọ́wọ́n bá ṣe fẹ́ jí òkú dìde àṣẹ ó ṣẹlẹ̀ láyé òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam tí ọ̀kan nínú àwọn kèfèrí tó mú eegun tó ti ranú sàárè tó jù sí òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam pété ló fẹ́ jí eléwọ̀ yẹ̀rọ mi ọlọ́wọ́ bá dẹ kul yuhyiha alladhi ansha'a awwala marra wa huwa bi kulli khalqin alim sọ fún wa wípé ẹni tó dá lákọ̀ọ́kọ́ láì tara àyè sí àti dá látara wíwà ló rọrùn jù torí ká dá nǹkan látara tí ò sí ló le ju wípé ká wá dá látara tó ti wà lọ so yanni ló fi jẹ́ pé Islam ò ṣe ṣe láì ní kíni láì ẹni tí orí rẹ̀ ò pé kò lè jẹ́ mùsùlùmí torí pé àkọ́kọ́ tí Islam máa ń àdírẹ́sì ní ọpọlọ rẹ̀ láti fi jíròrò lórí ti ń bẹ inṣàlá kiri a ṣe àlàyé gbogbo eléyìí torí wípé àwọn ará wa kan ọmọ ìyá wa ni wọ́n nínú ẹ̀sìn wọ́n ti gbé gbági débi wípé ẹni tó bá ṣe nǹkan kan tó jẹ́ pé ó yapa súnà wọ́n ní ó ti ṣe bídàá ngbàtà ti sọ pé kúlù bídàá ti dọ̀lára ọ̀kúlù dọ̀lára fi náà definitely ó ti di kèfèrí so wọ́n ń bá débi wípé ìgbà tó dẹ̀ ti di kẹfìrí wọn káwọn kọ́kọ́ yanjú rẹ̀ náà kó má ba ìsìláàmù jẹ́ ó yanjú ju wípé káwọn wá máa bá ẹni tí ò tiẹ̀ sí lójú ọ̀nà yẹn gangan tí ò tiẹ̀ sí nínú ìsìláàmù aslan kò sí pé káwọn kọ́kọ́ yanjú àwọn yẹn náà pé àwọn gangan ni fitna kò ṣe ṣẹlẹ̀ bí wọ́n ṣe ṣe tẹ́ ń fi pa Sayyidina Ali ni rọ̀dàlá àánú àwọn Khawarij dáadáa wọ́n rò pa àwọn ń ṣe ṣùgbọ́n wọ́n ti ṣìṣe torí pé wọ́n sì gbọ́ yé torí wọ́n farabalẹ̀ gbọ́rọ̀ yìí ló fi jẹ́ wípé kọ́lọ̀ mọ́ ṣe àlọ́nà ó ń ṣẹlẹ̀ gan débi pé di tí a fi tẹ̀síwájú gan lórí eléyìí láti ṣe ìkìlọ̀ ká má bà á ṣiṣẹ́ òun náà ni wípé oríṣiríṣi ń wá lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa gan ní òkè wa lọ́hùn pé àwọn kan nínú àwọn ọmọ ìyá wa ní Yobe lọ sí Borno and other area wọ́n á kóra wọn jọ báyìí pé tó ń pera wọn ní Taliban tó jẹ́ pé yàní yukafiruna bidhanb yàní wọ́n ma gba àwọn èèyàn ní kèfèrí lọ́pẹ́ ó dẹ́ṣẹ̀ ti di káfọ̀ ó ti di káfọ̀ tí ti di the next stage tí ń tẹ̀lé ni wípé à ń gbàtọ́ yẹ pé ni wọ́n ká má bàa bẹ̀sìn wa jẹ́ ká kọ́kọ́ yanjú wọn náà kó nínú ẹ̀sìn náà báwọn sọ wípé káwọn kọ́kọ́ yanjú náà ara kọ́ lẹ́nu wọn lọ́hùn kí ló jíṣẹ́ náà sàràsà náà sọ àwọn méjì ni wọ́n sórí burú jù nínú ẹ̀dá orí ibú kéèyàn sórí ibú nínú ẹ̀dá àwọn méjì ni wọ́n ṣe jù àwọn kan ṣe tìgbẹ̀yìn àwọn kan ṣe tìsíwájú àwọn kan ṣe tìgbẹ̀yìn ẹni àwọn ẹni tó ṣorí ibú jù nínú àwọn ẹni ìṣíwájú lẹni tí ó pa ràkúnmí anabi sọlẹ aleyhi Salam. wasalam ẹni tí ó sì orí ibú gbẹ̀yìn wọn lẹni tí yóò pa Sayyidina Ali radiyallahu anhu bìtàwílát gbogbo oríṣiríṣi àyè sọyàn di kèfèrí pẹ̀lú Tawilat. Tawili, kò ṣeé sọyàn di kèfèrí ẹni tó orí tó ti forí balẹ̀ tó kírun ó kóraró gan ó ní àwọn afa ńlá méjèèjì ah, abu abdulrahman àti abu abdullah ah, rahimahumullah rahmatan wasi'a sheikh abdulaziz sheikh na wa abuna abdulaziz mbaz rahimahullah rahmatan wasi'a àti sheikh nasiruddin alalbani àti tasi pé kẹfìrẹ́lẹ́lẹ́yìn wọ́n sá fún un gan yàtọ̀ sẹ́nìkan torí n tó ṣe wípé àwọn òòṣà méjì tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ lásìláàrọ ọsẹlà lẹ́nu rẹ̀ lọ́hùn wípé kíbi gbogbo ọmọ Ọlọ́run bá máa bá wọn ìyẹn lẹ́nu rẹ̀ wípé tó ń bá ní agbára tó ń bá wọ Mọ̀dínà wọn kọ́kọ́ wú àwọn òòṣà méjèèjì kù ní ẹgbẹ́ òjíṣẹ́ lásìláàrọ ọsẹlà náà ìyẹn lẹ́nu rẹ̀ wọn sọ àwọn rẹpẹtẹ pé. àwọn tí wọ́n ń pa àwọn wọn ọ̀sẹ́ ya ajá tàbí elédè lọ́dọ̀ so gbogbo àwọn ọ̀rọ̀ tí ń bẹnu tíra tó ṣe tí yẹ pé ńgbà tó lóun di olórí nílùú wọn kò kó ọ̀rọ̀ yìí jẹ ọ̀rọ̀ yìí wà ń bẹ̀ náà ni a sọ pé bóyá ti ṣe tọ́wọ́bà ọ̀sẹ̀ sọ náà àwọn ọmọ àwọn ọ̀dọ́ sí pé ẹ má bẹ́bẹ̀ kú bẹ́ o kẹ́ ẹ má bẹ́ wọ ná kò mẹ́ni sáré ntọ́ sọ ni ntọ́ se ni àwọn èèyàn tí wọn ò gbọ́kàn yẹn ń gbà yàn ẹ́ẹ̀ àwọn wàhábí tún ti gbé dé á tẹ̀ slow á gbọ́rọ̀ torí ọ̀dọ́ ọ̀mọ̀nà kò dẹ̀ sí nínú ètò ọmọ yìí káwọn obìnrin ó kóra wọn jọ kí wọ́n sọ pé àwọn ń ṣẹgbẹ́ kọ́mọ̀ sí àwọn ọkùnrin àgbàlagbà kan tí ó máa ṣolùdarí wọn kò sí ẹni tó bá lọ́wọ́ kó mú jáde tó bá ti di pé wọ́n ń kójọ pọ̀ wọ́n máa ṣiṣẹ́ orí burúkú àwọn torí pé kí ni afọ́jú àfún onítẹ̀kìlífù yìí pé kó mójútọ́rọ̀ ara rẹ̀ dépò pé ó àmójútọ́rọ̀ ẹlòmíì ara wà ẹni tó fọ́ lójú na, ọ̀dọ́ kò sí nínú ètò ẹ̀sìn yìí pé kọ́dọ̀ sọ pé òun dá wà kó má ní àgbàlagbà àfà tí ó máa darí rẹ̀ pé ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ ṣe báyìí á ibi tẹ̀ ń lọ yẹn ilẹ̀ ẹ̀bẹ̀ yọ̀ kọ́mọdé pé ẹ yọ̀ wọ́ná eléyìí ẹ̀gún bẹ́ńbẹ́ lóríṣiríṣi báwọn látara pé kí ni n tó ti jẹ́ pé n tí ó ti wà ńlẹ̀ nípìnlẹ̀ lófin àwọn sọ pé la taqul qawlan fi hadhihi al-ummah illa wa laka fihi imam mina salaf má sọ ọ̀rọ̀ kan o má dẹ̀ ṣe ìṣísí kan nínú wúmọ̀ yìí àyàfi tó yẹ kọjá pé o ní ẹnìkan nínú salaf tó jẹ́ aṣíwájú mẹ́ pé lágbájá sọ bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí ẹ̀rí ẹ̀rí báyìí tó o bá ti di gbọ̀ǹkan sọ ọ̀rọ̀ àsọjẹ́. So àhesọ kò sí nínú ẹ̀sìn Islam ẹ̀sìn Islam ẹ̀ ṣe àwọn ẹ̀sìn tó kù ẹgbẹ́ nìkan ọkàn jẹun yó lọ sọ pé èmi náà sọ báyìí èmi náà ṣe báyìí èmi náà dá tèmi báyìí lẹ̀ tó bá ti ń di báwọn express nù lọ sínú ná kọ́lọ́wọ́n jẹ́ kí tiwa yẹn jù bẹ́ẹ̀ kọ́ yẹ pé tí a dá ń bẹ̀ kárí ìsìláàmù jábọ̀ gẹ́gẹ́ bí òjíṣẹ́ náà sàlásàlám bó ṣe fi kọ́ àwọn sábẹ́rẹ́ àwọn sisters wa ẹ jẹ́ kí béèrè béèrè lọ́dọ̀ wa torí yàní. òun gámà pòun sẹ́bọ̀ òun gámà pòun sí lójú ọ̀nà kásẹ̀ tó má sọ mùsùlùmí. bọ̀tẹ́ níbi díẹ̀ o lè má ma bọ́ wà lórí ti mú bí yóò tún máa bọ́ ni tọ́ọ̀bá ti mú bí yóò máa ni oríṣiríṣi ọ̀rọ̀ ló fi jẹ́ pé àti túbá kù nínú ṣẹbọ ọ̀rọ̀ ju àti túbá kù nínú lọ ẹlẹ́bọ yìí tètè máa lè sọ fáwọn fọmọ rẹ̀ pé ojú ọ̀nà àwọn yìí tóun wọn bá lọ tán jáwọ́ ń bẹ̀ o but ẹni bídíà yóò tú òfin rinlẹ̀ sí ni yóò máa mú àtàmọ́ ni yóò máa fi mú àtàmọ́ tí ó yóò rí Quran coat yóò ra this coat yóò máa coat ẹ̀ báwọn but ta ló kó ta ló tú sí báyìí nínú àwọn ẹni àkọ́kọ́ bídíà bàtìrì tọ́gọ̀rọ̀ ń ṣe nísìnyí torí pé ó ti wá gbalẹ̀ bídíà maulid tọgọrọ ń ṣe tó ti wá gbalẹ̀ gbogbo wọn wọn á ní títí maulid wọn láwọn ń fìfẹ́ òjíṣẹ́ lásán islam hàn ní nǹkan but nínú àwọn ẹni àkọ́kọ́ wo ló ṣe ta ló fẹ́ràn òjíṣẹ́ lásán islam tó wọn. arábìnrin láyé òjíṣẹ́ lásán islam. ọkọ rẹ àwọn ọmọ rẹ wọn lọ sójú ogun pẹlụ ojii náà sallallahu ala wasallam gbogbo wọn ni wọn tán sógun ńgbà tí wọ́n ń togun bọ̀ ọ ń béèrè lọ́wọ́ wọn ń sọ fún wípé à ọkọ rẹ o ó ti lọ o ìyàwó rẹ̀ o ọmọ àwọn ọmọ o ó ti lọ o kí ni ń béèrè ó ní. òjíṣẹ́ ńlá sàlàsílà ń kọ́ tó disturb òun tiẹ̀ nu ọgbọ́n tá à ń sọ ni àní àwọn ọkọ ọkọ rẹ ti lọ àwọn ọmọ ti lọ torí nǹkan méjì tí máa disturb obìnrin nígbèsè ayé tó nǹkan méjèèjì yóò sùn ọkọ rẹ ìyàwó àwọn ọmọ rẹ kí ni ó fi dá wọn lóhùn ó ní gbogbo àdánwò tí ìbá bá wọn tí ìbá ti ṣe àdánwò wípé kí aburú kan ṣẹlẹ̀ sójíṣẹ́ náà sàásálà ó ní jẹ́lẹ̀ bíntínì bíntínì nínú àwọn tí wọ́n ti ẹ̀ sí wọn wọ́n ṣe tàbí yìí nínú àwọn tó yẹ pé wọ́n gbọ́rọ̀ yìí tọba ti sọ pé kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam gbogbo tí wọ́n máa ń sin wọn kọ̀kọ́ dà dúró náà wọ́n wà wípé kọ́lá kí sọ torí pé kí ni bí ìfẹ́ bó ṣe bó ṣe bó ṣe mú wọn káká ṣùgbọ́n àárọ̀ kan ẹ̀jẹ̀ á dá mọ́lìdì lẹ̀ kò sí ní tá a lè dálẹ̀ ju wípé ká dá àwọn hílẹ̀kìtàrí sílẹ̀ lọ àwọn àjókòó ẹ̀kọ́ bó o láṣẹ tún mọ́ṣáláṣí ṣe tí ó fi bá a mu bó ṣe rí nípìnlẹ̀ tọ́jẹ́ wípé àwọn èèyàn wà máa rí omi ìmánìmú ń bẹ̀ kí ìyè ó fi lè bá a dé sí ìgbésí ayé wọn á máa wà kí lọ́lọ́wọ́n bá wí bóòlù òjíṣẹ́ náà hasan náà ṣe ṣàlàyé rẹ̀ àwọn ẹni àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá lóun gbaṣẹ́ wọn bóò ni wọ́n ṣe ṣe ntí wọ́n yẹ kó máa gbalẹ̀ nínú mọ́ṣáláṣí nù yàrá wọ tawhid lànà tawhid tawhida èyí ò ní tawhid ìmọ̀ ọlọ́wọ́n bá lọ́kàn torí ìmú ọlọ́wọ́n bá lọ́kàn ó pín sí méjì ìmú ọlọ́wọ́n bá lọ́kàn ní ọba adẹ́dá àtọba aṣòfin ìmú òjíṣẹ́ lásán àsálàm ní ọ̀kan ṣoṣo ní ẹni tó jẹ́ wípé bó ṣe sìn ín láàfi ṣe àríkọ́ṣe kọ́lọ́hún lè bá gbẹ̀sìn tiwa náà lóbi jẹ́ wípé tí sàbí òjíṣẹ́ lásán àlọ́sálàm bá a ṣe fẹ́ràn wọn tó bá a ṣe bàbàrà wọn tó tó bá sọ nǹkan kan tó yapa sí. Si ntí òjíṣẹ́ na sàrásílà ń sọ àwọn ní na náà sàrásílà ń sọ sọ abẹ́ ìsọba yìí ọwọ́ afẹ́ ya pasíra wọn àrí bá ṣe reconcile wọn ni ẹlẹ́yìn mọ̀ kú fúlélẹ̀ lọ́dọ̀ àwọn afa oní àwọn afa asọ́bodè àwọn afa asọ́bodè wọn àwọn afa ní hadith rọ̀dà rọ̀dà ànú wọn èé jẹ́ wọn èé fẹ́ kí àwọn kìnìún tí ọlọ́run ọba dẹ sí ojú ọ̀nà rẹ̀ tó jẹ́ pé nǹkan tí ìsara rẹ̀ ò ní ta fèlèfèlè wọlé àwọn tí wọ́n bá dẹ̀ fẹ́ ta jáde àwọn ni wọ́n máa ń dí gàgà wọn mọ́ ta jáde ò kọ́ mọ́ bá ta wọ náà náà wọ́n ní ah ntí sàgbẹ́ ń sọ mọ kúfu lélẹ́yìn lélẹ́yìn àgbọ́yé rẹ̀ ni àní gbé lérí ntọ́ mọ̀rùfù ntọ́ yẹ pé òun gangan ṣe tàbọ̀ sọ ntọ́ gbọ́ yé ni pàápàá jùlọ tá a bá tún àwọn sàgbé tó pé ntí wọ́n ṣe tàbí ntí wọ́n sọ ó ṣe kò ń gẹ́ ntí àgbà látàdó jíṣẹ́ náà sallallahu alaihi gbogbo eléyìí ló jẹ́ pé subhanahu wa ta'ala sọ ẹ̀sìn yìí tí ẹ̀sìn ẹyin ọ̀la títí dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kọ́lọ́mù bá masáàjì ká ti ara rẹ̀ la. wa alaikum salaam tala barakatu lórí kádàrà lèmi fẹ́ béèrè béèrè lórí pé ṣé mùsùlùmí gbọ́dọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ìyànjú lórí nǹkan tó ń fẹ́ tí nǹkan náà bá bọ́ sí pé ẹ̀ṣẹ̀ wàá gba kádàrà ni àbí tó bá kàn ti ṣègbìyànjú díẹ̀ tí ò dẹ̀ bọ́ sí kó jáwọ́ ń bẹ̀ sámà lẹ́kùn. jazakallah khair Ah. wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́lọ́ ó gbé ṣé àti ṣoríire wa àti ṣe kóńgé oríire wa ṣé ìgbìyànjú wa ni àbí kádàrà òjíṣẹ́ lásàásílà ní kádàrá ni àwọn kí wọ́n á ní kí wọ́n á ní ìgbìyànjú kí ló tún dá lórí mọ́. òjíṣẹ́ lásàásílà wa kó ti àyà ẹ̀ fún un fáwọn mọ̀nà àtọ̀ ọ̀tọ̀kọ̀ wọ́sọ̀dọ̀kọ̀ bìlẹ̀ husna fasanuyasiruhu lil yusra ẹni tó bá gbìyànjú lójú ọ̀nà bó ṣe yẹ tọ́lọ́hún ọba bá kọ́ wípé ntí ó ń léhùn yóò rí mú yóò rí mú yóò dẹ̀ ṣe láǹfààní yóò lálùbáríkà. tó bá jẹ́ pé ọlọ́run bá kọ́ yí pé n ti ń gbìyànjú ti ń léwu ó lè lójú ọ̀nà tọ́lọ́ ó gbìyànjú bọ́lọ́run bá ṣe fẹ́ ọlọ́run bá ti kọ́ ó ti wà nínú kádàrá rẹ̀ pé kò ní rí mú èyí tó dáa ju èyí tí ọlọ́run bó fi pààrọ̀ fún ṣùgbọ́n tó ń lé lójú ọ̀nà tí ọ̀tọ̀ tọ́lọ́run bá ti kọ́ yí pé yóò rí mú yóò rí mú náà but kò ní lálùbáríkà ṣùgbọ́n tọ́lọ̀ wa ti kọ́ yí pé kò ní rí mú náà bó ṣe lé tó ó tún wá lé lọ́nà tí ọ̀tọ̀ yóò pàdánù méjì yóò jẹ́ ìyà ọlọ́run ọba kò tún rí ti ń lé mú nítorí eléyìí lọ́lọ́run ọba fi sọ fún Jibril aleyhisselam wípé kó sọ fún òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam wípé. إن النفس لن تموت حتى تستقبل يستقبل أجله واستوعب رزقه ẹ̀mí kan ò ní jáde láyé àyàfi tí ọjọ́ rẹ̀ bá pé àyàfi tí ìpèsè tọ́lọ́run ọba bá pa fún un tọ́ba tán ọlọ́run yọ̀ọ̀dà báyìí yọ̀ọ̀dà báyìí yọ̀ọ̀dà báyìí yọ̀ọ̀dà kó tó lọ yóò rí nǹkan báyìí mu yóò rí nǹkan báyìí mu yóò rí mu kó tó lọ ó lè dogbo kó mu kó a jẹ pé ó ó ó ó ó fi sórí ire wọ sáré nítorí náà wala yahmilanna ahadukum istitahu rizq an yatlubahu fi ma'siyati Allah kẹ́nì kankan nu yín máa wàá sọ pé torí pé ó fẹ́ fẹ́ rí ó fẹ́ lé ó fẹ́ dìlé ní bóun ṣe ń wá ní wàràǹwéré kọ́ wa wá lójú ọ̀nà tọ́lọ́wọ́n bọ̀ lọ́wọ́ sí o. لأن الله لا ينال ما عنده إلا بطاعته أو كما قال رسول الله صلى الله عليه وسلم torí ntẹ́yàn fi rí tí ọlọ́run ọba ti kọ fún yàn mú ní mímú tí ó ṣe láǹfààní tí ó lálùbáríkà òun ní í pé kéèyàn tẹ̀lé ipasẹ̀ tí ọlọ́run ọba ti làálẹ̀ láti lè so tó bá ṣe akitiyan tó le tó le tó le tó le tí ọ̀wá rí mú kò sí inna lillahi wa inna ilayhi raji'un ó lè jẹ́ pé tó bá rí mú tán kò ní fi sóríire ọlọ́run bá bá yẹ kó bó kò yóò ń kọ̀ máa ó lè jẹ́ pé tọ́ba rí mú tán ẹ̀sìn rẹ̀ ó dojúrú ibẹ̀ ni ò ní ti ní nǹkan ò ní ti yanjú fún un so gbogbo eléyìí so that ọlọ́run ọba ló ní ìmọ̀ kọ̀kọ̀ olóde mọ bó ṣe gba ìbùbọ̀ òun tí mùsùlùmí bá ti lé nǹkan lọ́nà tí ọlọ́run ọba lálẹ́ tí ò rí mú ah, ó ṣe inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajurni fi musibati wa akhlifni khayran minha ọlọ́run ọba ètò pọ̀jù eléyìí lọ́nbẹ lọ́dọ̀ rẹ̀ ṣe tí ó ṣe àlùbáríkà fún mi ṣe ní rọrùn fún mi láti rí ó wá lè jẹ́ pé ìtọ́lọ́wọ́n bó fi substitute fún kò tí ẹ̀ ní ṣe wàhálà rẹpẹtẹ kankan díẹ̀ ní ọ̀rọ̀ àti ọlọ́wọ́n bọ́dẹ̀ fi tó lọ́wọ́ so bí mo ìṣesí mùsùlùmí ni inshàlá alikirim tá a bá dé orí kádàrà inshàlá á tún fẹ́ lójú sí dáadáa. wa aleykum salaam tala barakatu nakaratu. ìrètí ó fẹ́ bọ́ naam. wàá rí bò kó tó di pé ó kúrò nílé àwọn òbí ẹ̀. ẹ bò ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. obìnrin tó fẹ́ bojú. naam. tí kò rí bò kó tó di kó kúrò nílé àwọn òbí ẹ̀. naam. nígbà tó wá dé ilé ọkọ tó tó wá bojú. naam. tí ìyá rẹ̀ bá ṣépè fún ṣé yóò mú yóò mú yóò mú that iṣẹ́ pe mímú wọn lè jẹ́ àdánwò tó lọ́wọ́ bá ti kọ fún un lórí ha wọn rádà wà á jùrẹ́j ẹni tí ń sin náà ọba ni ó ń sin náà ọba ọlọ́ọ̀dá wa ọlọ́ọ̀dá wa màmá rẹ̀ pè é níbi tí ń ti ń kírun ó ń ṣe tẹ̀rẹ́dùd irun mi ìyá mi. irun mi ìyá mi ta ni kírun fún subhanahu wa ta'ala ìyá rẹ dẹ pé toró náà níwọ lori rẹ ok ooo irun náfìlà tọ́ba yẹ pé kì í ṣe irun náfìlà ni kò ní máa sọ yìí pé kò ní máa ṣe tẹ̀rẹ́ dùdù kátà ni ok bóun ni ojú ọ̀nà mejeji náà ngbati o n ń koda kọ̀dá ìyá rẹ̀ lóhùn ìyá rẹ̀ gbé ok wipe ha yọra yọra yọra àdánwò ọ̀rẹ́ rà kó bá lọ́tọ̀ kí ló ṣẹlẹ̀ aláìmọ̀kan ti ń darán jẹ ó fún obìnrin kan lóyún. ó di wípé wọ́n ń bi léèrè bó o ló ṣe dé bó o ló ṣe ṣẹlẹ̀ ó ní ẹni tí ń bẹ nínú tẹ́ǹtì yẹn ni ọkùnrin ọmọ joel ọ̀rọ̀ àkóbá wọ́n ní à àwọn náà ń sọ pé èèyàn fi gbòòrò lẹ̀tọ́ wa ń aburú ọwọ́ rẹ̀ níjó wọ́n fà á tẹ́ǹtì ẹ̀yà ó di pé wọ́n ń tì lọ́gbọ̀ngbọ̀n kíákíá ó ti tètè padà torí wípé ẹni tí wọ́n bá ní àgbọ́yé tí wàhálà bá ti dé bá ǹjẹ́ ọ̀rọ̀ máa ń bo ni mo ti ṣẹ̀ sọ́lọ́run ni kìí ṣe kọ́ wọn sọ pé ta lòun ṣẹ̀ arábìnrin náà sì ṣírkù bí lọ ta ni mo ṣẹ̀ àwọn ayé tún dé ṣírkù ni kó sì ti dá padà sọ́dọ̀ ọlọ́run bá hm? kí ni mo fi ṣe ọlọ́run bá ná kọ́kọ́kọ́ palẹ̀ gbogbo eyín o mọ́ pẹ̀lú istikfar tauba àti oríṣiríṣi tíba ìyá ìsọ yìí ló ti ń ṣẹlẹ̀ sóhun báyìí nísìn fine ọlọ́run padà wá kó yọ látara yìí pé kí ó ní kí wọ́n bi ọmọ léèrè wọ́n tún wò ó pé ọ̀rẹ́ níranù but ọmọ padà sọ̀rọ̀ wípé adaranjẹ ni bàbá òun ìgbà tí obìnrin yẹn náà gbọ́ èsì tí ọmọ òpóǹ ló fọ̀ lẹ́rù ọlọ́run bá fi bà á lọ́dún lòun náà wàá jẹ́wọ́ bó ti yà wọ́n pé ó padà ṣẹlẹ̀ sí náà wọ́n padà pọn lẹ́ńbẹ́ ọlọ́run fi òdodo hàn nípa rẹ̀ and all this kind of thing but orí test yẹn látara pé kò ní í ṣe yọ̀ṣẹ̀ ló fi jẹ́ pé ṣe é rí ọ̀rọ̀ àwọn òbí á tẹ̀yẹyẹ pẹ̀lú wọn islam ọ̀fọ̀rọ̀ kókó yẹn wọn kéré ok nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n lọ bó òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n rẹ́gísítà fógun téèyàn bá ti rẹ́gísítà fógun kí ni wọ́n yẹn ogun ó ní mo fẹ́ bá ọ lójú ogun fún kálọ̀ bọ́ jàjà tó tó fẹ́ lọ jà yìí àwọn òbí mi méjèèjì nínú ilé wọ́n banújẹ́ wọ́n sunkún à ó ní bó o ṣe bà wọ́n nú jẹ́ tí ń sunkún lè dùn wọ́n nú má bà mí lọ sójú ogun tẹ̀sán sọlá lọ́sàn. ó ní sórí ogun tí wọ́n ń gan ń gan ní iṣu ọ̀jẹ̀ wọn bọ̀yé tó túmọ̀ sí pé ẹ jẹ́ á kárí àwọn òbí wa lọ́nkàn bàbá ti ń bẹrẹ káwọn bẹ̀rẹ̀ pẹ̀lú wọn àwọn ti ń bẹ̀rẹ̀ àwọn bẹ̀rẹ̀ ojú bí bo àná àkúlù hàdà àlàlà ṣáàt kìí ṣe wájib kìí sọ̀nà yẹn ni nta ni ntọ́ dáa ni kóbìnrin ó ni ara ẹ̀sìn ni ẹ̀ńtọ́ bá ní èṣà ni. gbogbo ní tí wọ́n bá rò pé òun ké kò ké yanjú tó bá ní kí n sára ẹ̀sìn torí kò síbi tí ẹni sọ wípé ní tó yẹ mustahab ká máa mọ̀ fílẹ̀ bó tó bá tiẹ̀ wá jẹ́ ọ̀ràn yẹn náà ọ̀kan pẹ́ dẹ́dẹ́ jù kan lọ ọ̀kan fa wàhálà jù kan lọ torí pé kí ni jihad náà ta sọ tí sábẹ́ yẹn ti rẹ́gísítà ọ̀ràn yẹn ni bọ̀dọ̀ jíṣẹ́ náà sára ní ẹ́ padà <laughs> padà fíì má lè ṣe jihad lórí àwọn méjèèjì so wọ́n ní má bójú o máa rè wọ́n báyìí báyìí báyìí ni báyìí báyìí báyìí torí wọ́n ní ọ̀rọ̀ tútù iyọ̀ bẹ́ẹ̀ náà lórí ìdákejì rẹ̀ ń gbọ́ ìyọ̀dà lápò bá ṣe bá àwọn òbí wa sọ̀rọ̀ ó yàtọ̀ sí bá ṣe bá àwọn ẹgbẹ́ wa sọ̀rọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ ìsọ̀rọ̀ sí ìṣesí àmọ́ ìyàtọ̀ rẹ̀ ọ̀rẹ́ wa bá ṣe bá sọ̀rọ̀ ẹni tó ju àlọ́ lọ́jọ́ orí tó yẹ pé à jọ ń à ń jọ ń ni ó ní bá a ṣe bá a bá a sọ̀rọ̀ kí ló jíṣẹ́ náà àṣìlá ń wú ni laysa minna man lam yujil kabirana wa yarham sagirana wa ya'rif li alimina haqqahu kò sí lára wa o ẹni tí kò sí lára wa ń kọ́ kò yéé ṣèṣe sí ìṣesí tó bá ṣe kì í ṣèṣe sí mùsùlùmí tí ó bàbàrà àwọn àgbàlagbà wa tí ò fún wọn lápọ́nlé àtàgbàlagbà tí ò láàánú àwọn ọmọdé wa lọ́kàn ọ̀ràn yẹn ni kálánú wọn wọ́n ṣe ń tọ́ bá fẹ́ kú káàtó níbi ẹ̀sìn ká fà wọ́n mọ́ra ni báyìí báyìí báyìí báyìí ok wọ́n mú àlàyé wa orí wí ọ̀rọ̀ ọlọ́run ọba ni tó bá ṣàgbàlagbà dáadáa kò ní fẹ́ ta lòfin ọlọ́run ọba orí wí ṣùgbọ́n gbé lẹ́sẹ̀ sọ̀rọ̀ beni ẹsọ ẹsọ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ yàrá tẹ ń bójú gan ọgbọ yé kí ni dẹlí ara ọmọbìnrin tó ń bójú tí ìnira dé kìí ṣe ìnira wípé ọkọ ò ní ọgbọ gbọbùkátà o ìnira yìí pé wọ́n ń fúnná mọ níbi fúnná kí ló padà sí ọlọ́ba àwọn òbí rẹ̀ ojú ojú àwọn òbí rẹ̀ ó di kiri ó ti tí wọ́n tọ́wá láti pilẹ̀ sọ́gbọ́ yìí tọ́ba gbọ́ yìí ṣé the next thing ni pé kó tukin nídàánú kọ́ lọ gba kọ́ lọ tẹ́kì kúfùrù kọ́ gbọ́ yìí so iṣẹ́ pọ̀ torí pé kí ni nìkọ́ télọ̀ lọ́rùn uniform ni ó yẹ kó bo nǹkan kan ni nítorí ó yẹ kó bo òun là gbọ́ yìí. àbọ̀yé lọ́gbọ́dọ̀ líì lọ síbẹ̀ gẹ́gẹ́ pé wọ́n ń bojú èmi náà ń bojú wọ́n ń bojú èmi náà ń bojú àwọn kan ń bẹ tó yẹ pé àwọn àáfàá sọ pé ju wípé kọjẹ́ mustahab lọ awitnessẹ̀ nígbà tí Saddam kọ́lá tí fitna rẹ̀ dé nígbà tó lọ tó wọ Kuwait ọlọ́run ní kí àwọn níwájú kaaba ń gbà yẹn àwọn ará Kuwait wọn ò dákàmọ́ nípa ẹ̀sìn Saudi gbà wọn láàyè ọ̀kan nínú àwọn ọmọbìnrin ọwọ́ àwa wọ́n fẹ́ wá ṣe tawaf subhanallah wàláhi alazim àná ọ̀kṣin billah gbogbo àwọn tẹ́ ṣe tawaf ọmọbìnrin yẹn ní ẹ sí wò wallahi alazim gbogbo àwọn tí ń ṣe tàwọn kódà àwọn tí wọ́n gbójú sókè báyìí nínú òun tí wọ́n fẹ́ ṣe kínní ọmọbìnrin yìí ni wọ́n wò. ọkà ọ̀yá ni ọ̀wà jàzíbà kóyà yọ kóyà báyìí ọ̀kan nínú àwọn asikari yẹn kọ́lọ́ ọba kọ́ba sanlẹ̀ sanlẹ̀ ọkà jáwé ló ní ọ́sítúrú wáṣẹ́ òsítọ́ ìwé jẹ pọ́jú ẹ wọ́n dẹ̀ rárá mú aṣọ wọ́n dẹ̀ fi bo ibi báyìí wàláhi làzim gbogbo àwọn tí wọ́n ń ṣe tawaf àtàwọn tí wọ́n ń ṣe ó dẹ̀ lọ́ọ̀lẹ̀ lára wọn báyìí wọn ò ní nǹkan kan tí wọ́n sọ sí askari wọn ni jazakallah khair wàláhi làzim instances bá wà ọmọ mi ni ẹ̀gá dẹ̀ wọn kàn ká wọn kọ́ ka adi nǹkan so irú instances <laughs> ba ya pọ̀ wọn máa ń ṣẹlẹ̀ ó ṣe ká tẹ̀lé bá sùn gan nǹkan irú báyà irú báyà máa so irú situation ba ya a bá bá àwọn òbí wa sọ̀rọ̀ tí wọ́n bá gbọ́ yé ká sá máa bá wọn sọ ká sá máa bá So tó bá yẹ pé tí wọn kọlọ́n jẹ́ kí wọ́n gbọ́ yọ ọ́ dẹ̀ mọ́ fàdúrà tì ud'u ila sabili rabbika bil hikma wal mau'izati al hasana wajadil billati hiya ahsan máa ṣe gbogbo wọn yùn kọlọ́n ọba kò fi jẹ́ kí wọ́n gbọ́ yé tí ọba fẹ́ lò tí gbogbo eléyìí bá papọ̀ ó mi tí gbogbo eléyìí bá papọ̀ tí o tó lò ọlọ́run fún ńlá dẹ́n tó lò insha ó ti wá wà lé ọkọ hmm. tó dá lérí ìbéèrè gangan ọkọ sọ pé kó má lò ọkọ ni kó má lò ara ìgbọ́yé náà ni fi wípé even though ìwà ndé ọkọ rẹ àwọn aláṣẹ lórí ara ìgbọ́yé náà ni wọ́n gbọ́yé náà ni torí ọgọrọ késìsì eh, tá a máa ń rí ni wípé àwọn obìnrin sọ pé délé ọkọ rẹ ntẹ́ bá rí ẹ máa ṣe ráyé kódà bẹ́ẹ̀ bá lẹ̀ wá wá wá mọ́ ẹ má wá wá wá mọ́ wọ́n máa ń sọ báyìí bọ̀tọ́ á pé tó kódà wọ́n wà ń bẹ̀ gan wọ́n wá ń bínú wípé ọgbọ́dọ̀ ni. Ah, ó ṣẹlẹ̀ sáwa náà tí sọ ní ẹsọ fún pé kó ọmọ èkó làwọn làwà wọ́n ní à èmi kí mo ní kò bò ẹ lọ bá à òfin aláwọn ìwọ pé kó ṣí mo ní à ń gbà tó lófin aláwọn ara o ó ní òfin ọlọ́run ọba ni so tẹ́ bá ní kí n mi láyà débi pé kí n kojú ọlọ́run ọba ara wa ẹ láti sọ pé ìwọ náà ló ń encourage mi la ọgbà hikma ọgbà ọgbà hikma ọdẹ gba kínní ẹ ṣe dáadáa sí wọn ẹ fi nǹkan ránṣẹ́ sí wọn àsìkò tí iná pápá ń furu ọ̀lẹ́ lọ lójijì ń ìké gbàtà bá jáde tà láàrin èmi àwọn mi ọ̀gbọ́ yìí gan wọ́n bìlíìfù yìí pé báyà yóò bójú fún àbúrò rẹ ẹ̀gbọ́n rẹ ìyá rẹ bàbá rẹ àwọn mi tún bìlíìfù náà so àìmọ̀kan pọ̀ lórí rẹ tọ́jà pé wọ́n gbọ́dọ̀ ṣe kínní so tọ́lọ̀ bá ti dà báyìí fún sísítà á yóò ṣe pẹ́pẹ́ fúru tó gan kó wá àwọn lọ́lẹ́kọ̀ọ́ kan kó ṣe nǹkan fún wa kó bá wọn fọṣọ kó ṣe kínní tó tó buyọ̀ sí so gbogbo táwọn tó ń ṣe ìmọ̀ yọnu sí ọ̀ṣùgbọ́n ojú yìí náà ni mi sáfẹ́ bọ́lọ̀ òfin ọlọ́run ọba ni kọ́ ìmọ̀ ṣe kọ́ má ta tán pẹ̀lú wọn àìta tán pẹ̀lú òbí àwa ń lé ọkọ àásì ń lé ọkọ àìta tán pẹ̀lú òbí. torí a ní kéèsì kan tó ṣẹlẹ̀ báyìí ọlọ́run ló kó sísá yẹn yọ bàbá yẹn sọ ni pọ́n ni tọ́ ọ bá ló tọ́ ọ bá kúnlẹ̀ ìgbẹ́ ló yà wàláyé tí bàbá yẹn sọ nìyẹn for close, close to nǹkan bíi ọdún mẹ́wàá kọ̀rọ̀ ọmọ bí. ọlọ́run sọ fún ọ̀kan nínú àwọn àwọn àfáà yìí pé ẹ̀ ṣàdúrà fún wọn ṣàdúrà wọn ṣàdúrà wọn ṣàdúrà kó nǹkan kan ò ṣẹlẹ̀ a ní wa kí ni tí ṣó o ní o ní kọ́lọ́fín kankan ó ní wọlá òun ọ̀ṣẹ́ bọ òun ní kọ́lọ́fín kankan ah, ó ní problem pẹ̀lú ọ̀kan kan nínú àwọn òbí méjèèjì ó ní àfi bàbá òun kí ló ṣẹlẹ̀ ó ní tó bẹ láàrin àwọn ní tó sọ ni hmm. wọ́n wá kó àwọn àwọn àgbàlagbà lẹ́yìn tí wọ́n jẹ́ onímọ̀ wọ́n pààyà ọlọ́run ọba wọ́n wá bá lọ àtọkọ rẹ̀ ìgbà tí bàbá rẹ̀ rí wọn ó bú sẹ́kún ó ní ó jẹ kẹ́ ó ní ha ọlọ́run yọ ẹ́ tí wọ́n tó sọ̀rọ̀ ó ní ohun ti yọnu ọlọ́run máa ń tí wọ́n wá ọlọ́run ti yọnu gbogbo ohun tí òun bá sọ ló di ọ̀rọ̀ sí ọlọ́run ọba kò ń bẹ lọ́run ọba kọ́ lọ́run ọba wọláì làzim oṣù yẹn gangan ló lóyún oṣù yẹn gan ni bàbá yẹn jáde láyé wọláì làzim wọláì làzim so ọ̀ẹ́ nígbà míì èyàn ò ní òdodo lọ́wọ́ but approach tó fi gbé e ni ó ti ṣẹ̀ ó lè má jẹ́ yí pé òdodo yẹn gangan tó gbé dání ló ta ló lẹ̀ṣẹ̀ rẹ̀ but approach tó fi gbé àìtatán pẹ̀lú òbí bí wọ́n bá ń mú gbígbóná èèyàn ọmọ lulẹ̀ tapo ni torí kò sí tí ó mú o wàlá tẹ̀nà arúgbó mọ́ ẹ wàlá tẹ̀kúlẹ̀ ọmọ òfin kò sí tó lè mú kúrò ọ̀dẹ̀ jẹ́ pẹ̀lú wọn náà nìkan ah wọ́n ṣe ń harasi rẹ̀ torí ó dẹ̀ pa lọ́lọ́ à bàbá rẹ̀ ni à ìyá rẹ̀ ni. You know? so ọ na ó pàtàkì gan wàlẹ́kùn sálàm o ti ọ̀nàzán dàn sọ kò ẹ ṣe pé kò lágbára lórí rẹ̀ bọ́dúkọ́ má ta tán pẹ̀lú àwọn òbí rẹ̀ kọ́mọ tata pẹ̀lú àwọn òbí rẹ̀ kọ́mọ tata kọ́mọ tata àtọ̀ kọ́ dẹ̀jẹ̀jẹ̀ fẹ́ dùn kí wọ́n bí wọ́n ṣe bí wọ́n ṣe tù wọ́n wọ́n ṣe bá wọn sọ̀rọ̀ nǹkankan tí ìbá kọ́mọ abandon wọn kì í ṣe àwọn abandon you don't abandon your parents yóò yìí máa ṣakitiyan lórí wọn náà ni àwọn ò tí gbọ́ yé ẹ má bá wọn sọ̀rọ̀ ẹ máa ṣe díẹ̀ díẹ̀ ẹ máa bá wọn sọ̀rọ̀ ọ̀dọ̀ ẹ máa bínú ọmọ kẹsì àwọn eh, tàwọn sisters wọ́n wà nílé ọkọ wọ́n yìn wọ́n ń dúró dé tọ́ba tí wọ́n ní ibikíbi tí wọ́n bá ti rí tó ti bójú kí wọ́n fàyà lójú ẹ̀ ìgbé ó fẹ́ mú eh, wàhálà nígbà tó dé alhamdulilah tó délé ọkọ ok wọ́n ní ní tẹ́ bá ṣe pẹ̀lú àwọn bọ̀dọ̀ mọ́ bò wánú lé bíi. alhamdulilah ọkọ rẹ náà lágbọ yìí wọ́n tọ́ ló bá ti ń ẹnu ọ̀nà wọn tó di pé kò sí àwọn ajá níbùn rọra yóò ti after some times tó pẹ́ nǹkan ọkọ ṣe ń ṣe sí àna rẹ̀ bí ọmọ náà ṣe máa ń ṣe sí bàbá rẹ̀ lónìí wọ́n á fà sẹ́yìn ó mọ títí tẹ̀ ń fi fà sẹ́yìn ṣètòrí ojú tó ń bò máa bo nǹkan rẹ̀ wá bá is it practical case bọ́yá ẹni tó ṣẹlẹ̀ sí ń bẹ nínú alcohol business. so gé gbogbo láǹfà yẹn ṣàfù àròsọ but kó tó di pọ́ ṣẹlẹ̀ báyẹn torí àfàmú lórí wùjú alẹ́ lè wùjú àfà mọ́kìfù o nàṣàlẹ̀ láàyè sí ìbọ̀wọ́ alẹ́ kọ́lọ́mọba kọ́ bá a san lẹ́sàn-án ìṣtíhádù rẹ̀ ní kọ́lọ́mọ bá bá san lẹ́sàn ìyàwó gan tìyàwó gan gbóná ju tiẹ̀ lọ ìyàwó ni lẹ́yìn òun ti ṣe mọ́jẹ̀mú pẹ̀lú ọlọ́run ọba kó òun tó má rí pé tóun bá ti má rí báyìí òun ò bójú òun so bàbá ni bàbá ò tiẹ̀ gbọ́rọ̀ yìí èdè ilma ó náà ń sọ pé àfa lòun náà ìyẹn bàbá ìyàwó tó ó lẹ̀ láwọn ìjọ tí wọ́n kó jọ nǹkan kan after some time ló pè ó ní ọ̀dà òun mọ tí òun fi máa rin regularly ọyẹ máa bọ̀ òun ti gbọ́ pé òun bójú tó ti súnmọ́ bí lò mọ́ pò tiẹ̀ fọ òun wọ òun gbá tó ń sọ yẹn for some time ọ̀ya máa bọ̀. bàbá gàgà ló sọ fún mi wọ́n sọ fún mi mo ní ah gbogbo ètò stress tẹ fún wọn yẹn yìí náà ṣe tọ́ba kẹ́ṣe ọ̀pọ̀lọpọ̀ istik fa okú <laughs> sẹ́rìn so it happens so gbogbo ẹ̀ níta sọ ni pé ká má ta tán pẹ̀lú òbí òbí yìí ṣe ń tẹ a gbọ́dọ̀ ta tán pẹ̀lú ọkọ a gbọ́dọ̀ ta tán pẹ̀lú òbí àwọn méjèèjì ṣe ń ta ta tán pẹ̀lú wọn tí kíláàsì bá wá ṣẹlẹ̀ báyìí tó ọba ara ní iṣẹ́ ló dà ọ́ odò ọba rẹ̀ kún ìsì ọba ò ṣe é kọ́ odò ọba ò ṣe é rẹ́ sí so ó di àdúà ọ̀pọ̀lọpọ̀ àdúà pé kọ́lọ́wọ́n bá kọ́ bá rọ̀ wọ́n nú kọ́ bá rọ̀ wọ́n lọ́kàn kọ́ bá tún wọ́n nú náà táwọn bá máa ṣe dáadáa ẹni tí ó bá kù ní òbí fún a máa ṣe dáadáa sí wọn pẹ̀lú àníyàn ṣe dáadáa sáwọn òbí yẹn inṣàlá kẹrin gbogbo wọn ẹnitọ́ bá ṣe tọ́ba inṣàlá ọlọ́run àgbà tọ́ba kó ṣe tọ́ba kó fi ṣe pọ̀lọpọ̀ istikfar inṣàlá ọlọ́run. na alasana ó yàtọ̀ síra wọn ẹ̀sìn na bí ṣe ń sẹ̀sìn kò gbọ́dọ̀ fìrùngbọ̀nlẹ̀ ṣòkòtò rẹ̀ ò gbọ́dọ̀ fòsókè náà. naam ó yàtọ̀ síra wọn ó yàtọ̀ síra wọn sẹ́wọ̀n pé a ti establish láti pèlè pé ojú bíbù kínni mustahab ni ntọ́ba yẹ pé òpó ẹ̀sìn tí ó pa um, spiritual development ọmọlára yẹn gbogbo àwọn ọ̀hún yàtọ̀ eh, gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kìí ṣe pé kọ́ ta tán pẹ̀lú òbí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àìta tán pẹ̀lú òbí àìta tán pẹ̀lú ọkọ àìtaatán pẹ̀lú òbí àìtaatán pẹ̀lú ọkọ àìtaatán pẹ̀lú ẹni tó jẹ́ pé ó jí ó jù yàn lọ ó jẹ́ aṣáájú ẹni èyàn sàmọ̀ bí yàn ó ṣe pẹ̀lú hikma ni èyí ta mùsùlùmí èyí ta nǹkan èyí ta taatán ìwà jàgídíjàgan kò sí nínú ètò ẹ̀sìn wa naam afábàdàn naam. Okay pé àfa yẹn sì ó ti fẹ́ ìyàwó ti lo ìkọ̀wé ọ̀rọ̀ fẹ́fà so ọkọ yẹn wá dàgbà sá ọkọ yẹn wá ó sá lọ so irú ìyàwó yẹn. ọkọ yẹn dàgbà. ó ti dàgbà ó ti darúgbó ọkọ yẹn ọkọ sá kù. tọrọ ìyàwó ń lo ìyàwó sì ń lo ìkọ̀wé yẹn ṣé tí ọba ti kú kíyàwó sì dànù ní àbí kí ni ìyàwó máa ṣe lọ ní orí yẹn. kì í sọkọ ló lò fún un náà kì í ṣe ọkọ ló lò fún bíbá o kì í ṣe ọkọ ní lò fún àwọn ará àìlágbọ̀nyé tí ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ náà nìyẹn wípé ọkọ ló ní kó òun lò ó kàn fi ń please ẹ̀ ni so èyí ọ̀tọ̀ ọkọ rẹ̀ ti kú nísìnyí òun ó tù dà rárá ṣùgbọ́n tó wá fi jẹ́ wípé ó nídìí láti ní ọkọ míì kò wá rẹ́ni tí ó fẹ́ tí ó gbà yẹn lọ́wọ́ ẹ̀ so tí yẹ báyìí nìyẹn ó dẹ̀ fẹ́ di fìtínà fún àkọ́fù dọ̀rọ̀rẹ́ yìí èyí tó fúyẹ́ jù nínú fìtínà méjèèjì so tí yẹ báyìí nìyẹn ṣùgbọ́n tó wáyé pé ọmọbìnrin yẹn náà ti dògbó tọ́jẹ́ yìí pé kò kò ní bùkátà mọ́ àti pé kò kéde pé kò ní kata mọ́ kò pọ́sibú kò mọ́ ní torí pé à ń a ní ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ wa à ń bá jíròrò à ń bá ara bùkátà ni tí ò lè kú ń bẹ̀ láéláé tí ò lè kú bùkátà yẹn ò lè kú ń bẹ̀ láéláé fílì yẹn náà yẹ ṣe yóò kú o ìgáwọn lè bi perverted kò yẹ kú o so but ti dogbo débi pé kò sẹ́ni tí ó ń rí tó attract mọ́ ní ṣẹlẹ̀ àfi sọ pé ó lè bàdìgẹ́rù mọ̀tẹ́bọ̀rẹ̀jà kìí ṣe wípé kọ́ wá ṣe níṣe tí ó torí àdámọ́ rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin yóò mú fìtínà wá but kìí wá ṣe pé kọ́ wá túra lẹ̀ pé gẹlẹgbẹ pé ń rìn hóhùn but ó lè moderate now. Wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh sọ̀rọ̀ sókè máìkì yẹn ò ṣiṣẹ́. ok ok ó ní apá kan àwọn òbí tó bí. àfa tó ń kọ́ ń ké wù àbí àfa ọkọ. ok ó ní brọ́dà kan. ọlọ́kọ. no brọ́dà èèyàn kan wà ok, okay. so eh, àwọn parents ẹ̀ méjèèjì. ìkan bàbá ẹ̀ christian ni mọ́mi ẹ̀ muslim ni but láti kékeré ni. ṣé bàbá bàbá ni muslim mọ́mi christian. no bàbá ni christian mọ́mi ẹ̀ muslim. mọ́tẹ́ ṣe wà pọ̀. no nǹkan tó ṣẹlẹ̀ ni pé um, nígbà tí wọ́n ti wà ní kékeré ni wọ́n ti separate ọmọ wa gbé pẹ̀lú màmá ó wá dàgbà pẹ̀lú màmá pẹ̀lú step father. Nah okay then bàbá òde bàbá ti abandon ọmọ for a long time okay. so but ọmọ ẹ̀ mi pé ẹni tí màmá tó fẹ́ muslim ni so ó wá grow up as a muslim no. okay uh, but along the line ngbà to lè ti dàgbà tó náà ti ń di ló ti ń bàlágà in fact mama ti kú eventually náà ó wá di pé orúkọ tí bàbá tó ń jẹ́ from baba. to start with bóyá eastern side ni baba. yẹn so orúkọ yẹn bóyá àwọn bíi chukwumerije kan àbí nǹkankan orúkọ tí wà familiar with kò tún understand language wá fi pé on that basis kóun change eh, orúkọ òun bóyá ti abdulaziz eh, yorùbá name kan àbí muslim name kan ó wà eventually change so ńgbà tó ti dàgbà tó ti ṣe kíní bàbá kọ surface from somewhere ó di pé ó gbọ́ kọ́ ọmọ wọn àbí kan ó ń kọ́ ló ń ṣe kíní but òun ò mind ó ń try láti okay build up relationship yẹn gbàtí wá di pé ọmọ yẹn wá fẹ́ marry bàbá wa gẹ̀tù ní òfin àwọn tẹ̀sí change orúkọ ẹ̀ wá lóun níwà attend wedding àti nǹkan bẹ́ẹ̀ yẹn wá ti fẹ́ máa da bíi pé ó fẹ́ máa gígùn fọ́mọ yẹn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé kọ́mọ yẹn wá pàpà kó change orúkọ ẹ̀ ni àbí báwo. sàlámù alaykum. wa aleykum salaam. ìgbà tí wọ́n fi.